الحمد لله رب العالمين حمدا مباركا فيه يا رب العالمين إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مديل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد وعلى آله وأصحابه ومن اتبع بدعوته واستنى بسنته إلى يوم الدين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 وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله تعالوا في رعاب مدرسة الصبر الذي هي عنوان موضوعنا اليوم حيث نتحدث عن الصبر من حيث اللغة وكذلك من عيب وجعه شرعية في معنى الصبر وكذلك أقسام الصبر عند العلماء وثالثا بعض الصفات الذين صبروا في الله وصبروا مع الله وصبروا فيه ولم يصبروا عنه وآخرا نتكلم عن الأقوال العلماء حول أحكام يتعلق بشهر الرجب التي أسأل الله تعالى أن يعافينا ويوفقنا على كل ما يحب ويرضاه إنه ولي ذلك والقادر عليه عباد الله الصبر هي منحة إلهية يؤتيه من يشاء من عباده على تفوت بين عباده لأنه من عدة الصالحين الموحدين بالله تعالى لينالوا بها من الله القرب والسعادة للدارين وبدون عباد الله الخسارة ووباخ كما قال بعض العلماء لو ينزع الصبر في شيء إلا شانه عباد الله لذلك أمر الله سبحانه وتعالى نبيه أن يتمثل بالسابقين الأولين من الأنبياء والمرسلين ولم يأمروا قط باتباعهم في شيء إلا في الصبر كما قال سبحانه وتعالى في مكان تنزيله واصبر كما صبر أولو العزم من الرسل وقال سبحانه وتعالى واصبر وما صبرك إلا بالله ولا تكن في ضيق ولا تهزن ولا تكن في بيت مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون عباد الله أسأل الله تعالى أن يرزقنا عبادا أن يرزقنا عبدانا على البلاء صابرا وعلى طاعته ولا اجتناب نواهي إنه ولي ذلك والقادر عليهم الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى وعلى آله وأصحابه الذي مما رووا عنه بمثابة الصبر حيث قال رسول الله صلى الله عليه وسلم لامرأة التي قامت عند قبر زوجها يتعسى عليها وتأذن عليها عليه حيث قال له قال لها رسول الله صلى الله عليه وسلم إنما صبروا عند الصدمة الأولى اللهم ارزقنا الصبر جميلا يا رب العالمين عباد الله والصبر عباد الله هو الحبس وشرعا حبس النفس على ما ينفعها وأبصع عما يضرها وقال إمام أحمد رحمه الله تعالى في الصبر إن الله سبحانه وتعالى ذكر كلمة الصبر في كل مشتقاتها أوالي في تسعين موضع في القرآن الكريم وإن دلت على شيء يدل على عظم مكانة الصبر في حياة الإنسانية المسلم التي لا بد لها من حياتها حتى يكون من الذين يفوزون بالدارين في الدنيا والآخرة ويكون مع الذين قال لهم فيهم إنما يوفى الصابرون أجرهم بغير حساب أدوك لنا الحمد لله أترى عليكم كعليكم كفانا محمد àtàwọn aráalé rẹ̀ àtàwọn àti gbogbo ẹni tí ń tẹ̀lé tí sì ń fọn rere láti máa tẹ̀lé òjijì ọlọ́run àwọn abẹ́nú àánú rẹ̀ ọlọ́mọṣẹ́ àtẹ̀lé ọlọ́run gbogbo àwọn náà sínú wọn. àkòrí ọ̀rọ̀ wa lónìí yóò máa dá lórí sùúrù kí lárúbáwá tó fi ẹ̀sìn máa ń pè ní asọ́bùrù sùúrù sùúrù yìí ọ̀nà mélòó ló pín sí kí lérò ń pa rẹ̀ gan tíṣẹ́ rí wò? ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé èmi náà ní sùúrù ṣé sùúrù yẹn ṣe déédéé ń ọba àlekè ọlárẹ̀kì lọ́wọ́ wa ọba tó dá wa ọba tó mọ̀ pé tí ó wúlò fún wa ó dẹ̀wù yànnà náà fún wa ní gbogbo ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àmì kan àpẹẹrẹ kan ní bá àmà fi dáwọ olùgbàgbọ́ òdodo mọ̀ pé dájúdájú ha lágbájá olùgbàgbọ́ òdodo ni. ẹlẹ́ẹ̀kejì condition tá a wà lórílẹ̀‐èdè yìí lónìí condition kan tó bù káàtà lọ sí ní sùúrù wàsbírù wàsọ́ọ̀bírù wàrọ́ọ̀bìtú wàtàkùlọ́ à yìí ló yẹ kó jẹ́ slogan tí gbogbo wa ó máa kọ́ ara wa pé sùúrù bẹ́ẹ̀ ni gbogbo tí bí wọ́n ṣe wò lè ṣe sùúrù tó yóò padà jàre yóò dúpẹ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ ni ọlọ́run wa nígbẹ̀yìn bẹ́ẹ̀ lọ́la mẹnuba kí ọ̀rọ̀ àwọn àwọn tòní nípa ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú oṣù mẹ́jọ ìyẹn náà ẹrúṣin ọlọ́run sùúrù yìí ẹ̀bùn kan ni tọ́lọ̀ máa bọ ẹni tó bá wù nú ọlọ́run máa ń fún yàn lóòótọ́ ó máa ń nípele jura wọn lọ ó máa ń ga wọn lọ bí pé ó bá ti ga níwájú ọlọ́run bẹ́ẹ̀ ni sùúrù rẹ̀ ṣe ń tó ẹ̀yìn ọlọ́run èèyàn ò lè ṣàṣeyọrí kò lè jẹ́ni tí ó jèrè láyé bí àti kó jẹ́ni tó ti rọ́nú ẹni tó ni ẹjọ́ yìí pé yóò padà kàdánwò láyé nígbà ẹni tó ìyẹn ni pé wọ́n wá fẹ́ ọkọ̀ yóò padà ṣe sùúrù gbẹ̀yìn ní ọ̀rọ̀ rẹ̀ sùúrù yẹn wà ní lẹ́yìn lórí ẹ̀ bẹ́ẹ̀ bá wà lè ṣe sùúrù ọlọ́run dùpẹ́ fún láyé gbàgbà àlèkí àmọ́ yóò tún wá sẹ́lẹ̀ sàn tó lórí ẹ̀yìn ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ọlá tó dá wa tó dẹ̀ dá àwọn tó ṣáájú tó fi

ó pè é mọ́ra ó wá sọ fún pé mo fẹ́ kó o ṣe báà tó ṣáájú rẹ̀ náà ṣe ṣe torí pé sẹ́ tí wọ́n bá bọ̀ ń tójú wọn ó ṣàṣeyọrí ni mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún ọ yìí ìyẹn ni pé ọ̀nà kan ṣoṣo lórí ẹwà kan lọ́lọ́sí ní kánẹ́gbà Muhammad ó ṣe báwọn tó ṣáájú rẹ̀ ṣe ṣe kí náà ni ó sọ fún wọn ó ní wasbir ṣe sùúrù kánà sọ́bàrà ulùlà azmi mina rusul ìyẹn ni pé nígbà tí wàhálà dópin tó fẹ́ pin àmẹ́gbà Muhammad lẹ́mìí anebi ọlọ́njọ́ yẹ ti hàn mẹ́dààmú ẹni tí ó bá ga bí ó ṣe rí nù orílẹ̀-èdè tí ó bá láti síwájú orílẹ̀-èdè tí gbadamukẹ́ ọmọ abẹ́ńbẹ́ tí fáyàbalẹ̀ ọmọ lórí ọ̀rọ̀ wọn padà dúpẹ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ wọn ni bólórí bá ṣe ṣe sùúrù bẹ́ẹ̀ lọ́mọ náà gbọ́dọ̀ ṣe sùúrù ọlọ́run aṣọ fún anábì pé ṣe sùúrù báwọn ta fún nínú àwọn tó ṣáájú tó jẹ́ pé àdánwò kan kan tó five ni nínú alukur'an ẹ má jà á yìí tí ò dá akọ fún wa lẹ́yìn tó sọ fún anabi yìí pé ni wọn tá a tọ̀tọ̀ fún wọn wà mí ni ń lam nexus ó wọn tó jẹ́ pé àwa ọlọ́run a má má pàtàn wọn fún wọn ni èyí tá a pa mí àti tó nínú àwọn twenty five yẹn ọwọ́ àpò àwọn márùn kan lẹ́sà anabi bá lọ kàtà wọn bá fẹ́ ìyẹn ni pé bọ́ọ̀lù bá fẹ́ pínyàn lẹ́nu ìtọ́lọ́ lọ fi wọ́n ṣe fi rí na táàmù tọ̀ nínú ayé wa olùlọ azumi nuuhun wa khalilu wa musa wa isa summa n'abi muhammadin wọn ni olùlọ azumi nuuhun àwọn tá a fún lókun anabi nuuhun ni alayhi salam ọmọ nkpayẹrẹ ó ní sùúrù dópin òsín tí wọ́n sọ sí ẹni tí gbogbo àwọn ànábì tó dátara rẹ̀ jáde pọ̀ jùlọ àlílù ọlọ́run ni ìyẹn làyò ọlọ́run ànábì Ibrahim alayhi salam wọ́n máa pè ń bàbá àgbàgbọ́ ó ní sùúrù dópin débi pé kò sí tí wọ́n ṣe kò sẹ́ni wọ́n lè ṣerú sẹ́sẹ̀ bá ànábì Ibrahim tí ó lè ṣe sùúrù rẹ̀ lásìkò ìsìn àyàfi kákọ́ọ̀tì wọn lórí ẹ̀ wọ́n jù náà wọ́n lè jáde kó ńlé òbí ma tẹ́lẹ̀yìn òtítọ́rí ẹ̀ lè kó lójú ọ̀nà tọ́lọ̀ wà Musa alayhi salam ìjọba ti bá ànábì Musa ló ti kàdánwò bí a Muhammad ni ìjọba ti bí báyìí làbẹ́wò ti kọ́kọ́ dé gbogbo wa ni wọ́n bí tó gbé wálé gbogbo wa ni wọ́n bí wọ́n fún lọ́yàn wa musa tó tọ́lọ̀ ọba àlejò ọ̀la ni wọ́n bí bàbá wa bí ìwọ kọ́ lọ́tọ̀ fún ọ kò ní jẹ́ pẹ́lẹ́ rẹ̀ ní òbí tó yà omi pọ̀ wa tí máa sinmi kí o èèyàn pé padà lọ́fẹ́ ni tó àmọ́nà ọba àlejò ọlọ́wọ́ sọ fún pe yìí pé ṣé sùúrù báwọn akẹgbẹ́ tó ṣáájú kó o fi lè jọ kátákátá ìyẹn ni pé kò fẹ́ kí ẹwà kan sẹ́kù láwọn ará ànábì kan ṣáájú tá ànábì máa bẹ pẹ̀lú wọn ìyẹn ni pé kó o fi lè jáde tákìrán ní ni flag àti ẹni ìṣáájú ẹ̀yin ọ̀rùsùn ọlọ́run alukadu tó bá nàbí wa Muhammad yìí pé wọ́n bèrè bẹ́ẹ̀ bá tẹ̀ ṣe sùúrù orí kílámà ṣe sùúrù lórí ó sọ fún anabi yìí pé wọ́n bèrè sùúrù òwa ni wọ́n máa sọ burúkẹ́ illa billah àmọ́ tó bá ṣe sùúrù o dé sùúrù ló dé torí tọ́lọ́ wọ́n là tẹ́ẹ̀dán tí wọ́n là bá wá dé tí tẹ̀lé ọkùn tó fẹ́ máa tẹ̀yìn wá ìwọ mọ́bànújẹ́ mọ́ṣe wàhálà kò yẹn ṣe wọlé máa gbógun tó mọ́bànújẹ́ lórí ẹ̀ wọ́lá bọ́tùn fi bẹ̀yìn àìwá pètè fi mẹ́nà yẹn kúrún torí pé máa ń bá níwẹ̀ẹ́ni fi ń dẹ̀sẹ̀ ọba nínú adẹ́sẹ̀ fún rẹ̀ ọwọ́ yé òjíṣẹ́ ọlọ́run pé iná lọ́à dájú ọlọ́run ọba àlejò ọlá má àlẹ́bí ilẹ̀ tàkọ́ gbogbo ẹni tí bá tún tẹ̀lé tọ́lá ó lè máa bẹ pẹ̀lú wọn ni wàlẹ́bí ilẹ̀ wọn mọ̀ṣínú to tó jẹ́ wípé they always do things in the right place in the right way bó ti yẹ kí wọ́n ṣe ni wọ́n máa ṣe nǹkan wọn ìyẹn tó báwọn ọlọ́run ti pa wá láṣẹ ni wọ́n máa gbìyànjú àti ṣe ọlọ́mọ pẹ̀lú àwọn eléyìn ọlọ́run balẹ̀ kí ọlọ́run abẹ pẹ̀lú wọn ẹ̀yin arúgbó ọlọ́run sùúrù tá à ń sọ yìí bàbá lọ sínú ọ̀dọ̀ àwọn eléyìí àwọn linguistic wọ́n lè sọ fún wa pé bàbá pẹ̀lú patient tó ti yé inú èdè ìbò bàbá wa pẹ̀lú èdè lábáwá tún lè tutù pé èdè mi fún ni pé alhabsi ìyẹn ni kéèyàn kéèyàn ó jẹ́ ẹ̀mí ara ẹ̀ lógun kó fọ́ọ̀sì rẹ̀ lórí tí ó ṣe láǹfààní bẹ́ẹ̀ ni kó jà lógun kó kó dúró lórí nkú òníbi tó lè kó nira bá omi tá n pè ní sùúrù ṣẹ̀ríà nìyẹn ẹ̀yin ẹrú ṣan ọlọ́run ìmáàmù ahmed rahimahullahu ta'ala ìmáàmù alùsùnà jama ó mẹ́wàá ọba àlekè ọlá ó máa máa dákọ̀ sùúrù ní ninety plate ní alukur'an ọ̀nà ọgọ́rùn-ún kan ó dín mẹ́wàá ló ti ẹ̀ torí pé يدل على مكانة عظيمة للصبر في حياة البشرية في الإنسانية المسلم ibi tí sùúrù pàtàkì dé nínú tẹ̀mí ayé wa tá a gbọ́dọ̀ mọ́ mi bọ́tà àgbàtà bá tọ́ bímọ kalẹ̀ báyìí ó yẹ ká kọ́ ní ẹwà bá a ṣe látẹ̀mọ́ra sùúrù torí ń tá a gbọ́dọ̀ ní ni gbogbo èèyàn tí ń bẹ lórí ilẹ̀ lókù kàtà rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ní sùúrù yẹn ẹ̀yẹ́ rúṣì ọlọ́run anábọ̀ Muhammad ó sọ hadith sọ́dọ̀ àkọ́dà Bukhari wa máa wù sí àrùn ahadin olólùwò fún yẹn kan lẹ́rù ara ọ̀ǹta kan tó tóbi tó lóore tó tó ẹni tí wọ́n fún ní sùúrù èèyàn tètè bọ́lá ń bá fẹ́ gbẹ̀yàn lábẹ́ àṣeyọrí àṣeyege ẹ̀bùn tí ó bùn ní kíni sùúrù wọ́n ní áfílẹ́ ah, bá ti ṣe wàá dáa tó sùúrù yìí náà ní ìsí ẹ rí i pé ó pa sẹ́yìn ẹ̀jẹ̀ nìyẹn ọba bàbá wájú ọlọ́run ẹ̀yìn ẹrú sí ọlọ́mọ́sàrọ̀ wa lọ́rọ̀ sùúrù sùúrù bá ń sọ yìí ọlọ́ba àlekè ọlá ó ti wá lójú òyìn lórí ẹ̀ ó jẹ́ ká mọ̀ yìí pé ń ta gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀rín a gbọ́dọ̀ ṣe pádópin lórí kíni lórí sùúrù kódà gan lórí tábà tẹ̀lé òun àbùkátà sùúrù ó ní wàtàínú bẹ̀sọ́bùrì wàtàlá ẹ wá ìrànlọ́wọ́ pẹ̀lú kíni sùúrù ìyẹn ni pé gbogbo tábà ṣe pátápátá a máa ṣe sùúrù lórí ẹ̀ wàtàlá àti ìrún ó wá ní ìnàlá àmọ́ torí pé téèyàn bá ti wá lọ́rọ̀ pẹ̀lú sùúrù èmi ó máa bẹ pẹ̀lú gbogbo ẹni tí máa ń ṣe sùúrù ni ọlọ́run ọ̀tá máa bẹ pẹ̀lú wa wa wọ́n yi sọ́nà mẹ́ta wọ́n ní asọ́bùrù fìtọ́ àtọ̀lọ́ ká ṣe sùúrù lórí tẹ̀lé tọ́lọ́ wà sọ́bùrù ànàmẹ́ àlọ́ọ̀ ànìwò ká ṣe sùúrù tọ́lọ́ ní ká ṣe sùúrù ṣe lórí ẹ̀ wà ká wá ṣe sùúrù lórí àwọn kádàrá kẹtọ́lọ̀ ń kọ́lé wa lórí tí mẹ́tò ni ìyẹn ni ká ṣe sùúrù lórí àdánwò tó bá dé ẹ̀yẹn rúṣin ọlọ́run ẹja mú kọ̀ọ̀kan asọ́bùrù ìta àtẹ̀lá gbogbo àtẹ̀tọ́lọ̀ ń ìrún wá ni bẹ́ẹ̀ yóò bá wẹ̀ ó bùkátà sùúrù bí ó bá lọ mọ́kà nínú ẹ̀wà tẹ́ kọ́kọ́ gbọ́dọ̀ ni

níbi tọ́lá ọba àlejòlá ní kámẹ́ sọ ẹgbẹ́ tọ́lá ń sọ anábọ̀ Muhammad ní alukur'an ó ní ìnà dábẹ́jà wọ́lọ́n gbogbo ń sọ fún ọ pé o la ọba sọ kalẹ̀ fún anábọ̀ ń wá sílẹ̀ yìí tán ó ní lò láti yọ lórí àtẹ rẹ̀ ni pé wàsíbír wá ṣe sùúrù lè hókìmí rabbik fún ìdájọ́ rẹ̀ má béèrè pé sebi free word láwà wọ́n tẹ̀lé ní kí n má na owó mi bó bá ṣe wù mí rárá ṣe sùúrù owó èlé wọn ni má jẹ ìwọ ṣe sùúrù kó ń bẹ àjẹpẹ́ fásitì lè hókìmí rọ́bìk ṣe sùúrù lórí ìdájọ́ ọlọ́run ọba rẹ wọ́n ní wọ́pẹ̀ lè hókìmí rọ́bìk wọ́n là tútẹ̀ ìmíní hún àtìmọ̀ àwùkẹ́fúnra má wàá máa tẹ̀ láwọn ẹlẹ́sẹ̀ má jẹ́ kí orí gbé pé mo gbọ́dọ̀ ṣe bó bá ṣe wù mí Asaburu. fi àkùdárì ńlá ìmọ̀lẹ́mà kẹ́sẹ̀ sùúrù lórí àtẹ̀wò tọ́lọ̀ ọba mu wa orí ibi táàkì dúró gẹ́gẹ́ nìyẹn tẹ̀tẹ̀rẹ̀ padà sínú alákọ̀ọ́kọ́ àárí kíkà nínú ẹlẹ́kẹ̀dì yẹn kẹ́sẹ̀ sùúrù pòǹbì tọ́lọ̀ ọba àlekì ọlá tó ní ká mẹ́sẹ̀ orin tó pọ̀ wà mẹ́ tẹ́báwò tànàbí wa Yusuf alayhi salam nígbà tí ìyàwó olówó rẹ̀ tó pé yíkọ wá àti kíni kó wá bá náà tó sọ ni ó ní innahu rabbi ahsanu maswaya ah n ń pè mí sí ah, ọlọ́run mi ṣe dáadáa fún mi ìyẹn ni pé bẹ́ẹ̀ bá ti ẹ̀rọ pé ọlọ́run mi mọ́ mi sí ọba tó lójú tó fún mi lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ fún wọn lójú kò fún wọn lẹ́nu tó fi mú nǹkan tó tiẹ̀ ní kéde máa mú rọrùn wọ́n ní lágbájá kan tó bá sin wọ́n ní nǹkan naira ní ọ̀kan sọ fún àdókò sin lónìí o so ọlọ́run kí wọ́n rò ah, ọlọ́run dá mi dá

nígbà tí ń sọ fọ́mọ rẹ̀ tí ń ṣe wáàsí fún nínú àkòrí wáàsí tó sọ fún ni wípé wa'mur bil ma'rufi pàwọn èèyàn láti ṣe dáadáa wọn à anil munkar wá lọ ọkọ̀ fún wọn lórí tí ò dáa ìyẹn ní pé lásìkò tá a wà yìí gan-an yes ibi tá a lọ gan-an kí sọ̀dí wa gan-an lónìí ibi tá a lọ gan-an nìyẹn lónìí tá a wà yìí gbogbo wa la fẹ́ change gbogbo wa la mọ̀ pé tí ò dáa ò dáa ẹ mẹ́jà fara nira wa. ẹ wá já látẹmọ́ra kálukú wa lọ dúró de ra wọn ẹ wọ́n bá ti fara nira wa torí pàlè ṣe sùúrù ó wá sọ fún ọmọ rẹ pé tó o bá fẹ́ ṣe méjèèjì ń àlámà olórí wa Muhammad Buhari ó ti pinnu wípé gbogbo ń ewu lè sọ fún ọmọ wòyí ni àwọn èèyàn wá rò wípé change of just a minute kò ṣeé ṣe ó tó bàjẹ́ ló sẹ̀yìn ayé wa sẹ́ẹ̀kan náà bàjẹ́ ni ọmọ tó bẹ̀rẹ̀ sí mu gbọ́dọ̀ tó ya wèrè sẹ́ẹ̀jọ́ kan náà ló mu ni ti mu ti tẹ́jọ́ ti ń fẹ́ ewé ẹni tí fi ń pírátìsì àwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ sí mu sìgá àwọn èèyàn orí ìjọ tó ya wèrè ah, igbó òsì wa ó ti pẹ́ títí ń bẹ̀rẹ̀ rẹ̀ bàbá wa fẹ́ sí ìlú a gradual process tó bùkátà ni ó bùkátà ọ̀nà ọ̀fẹ́ wa lọ lórí ẹ̀dín ó ní wàsíbí ọ̀wà

ó wá ṣe déédéé ọ̀rọ̀ ni isaac láti ṣe sùúrù ká fi lè dúpẹ́ torí orílẹ̀-èdè kan ò lè ga bí ó jẹ́ wípé àwọn ọmọ orílẹ̀-èdè yẹn àtàgbájú wọn àtọmọ gbogbo wọn ti kí ni wọ́n ṣe sùúrù lẹ́nàríkà kọ̀dínẹ́jìd mùkọ́rọ̀nà àtẹ̀sẹ́kọ̀ òkọ̀rí na kánà bàyìd. máa bẹ́yìn náà kíṣọ́tì nàbí ìlà nínú ọ̀rọ̀ anábì musa alayhi salam àti khidir tó ló ń fẹ́ lọ kọ́ màlọ́dọ̀ khidir orí tẹ́nu ẹgbà wá tí wọ́n sọ fún wa ni wípé anábì musa wọ́n lórí rárá rẹ̀ látòjúwe ó wà ní òkáyà ni wípé sẹ́yìn kan tún nímọ̀ tó ń lórí ilẹ̀ náà báyìí yẹ kànábì yìí là gẹ́gẹ́ bí anábì ọlọ́run ọlọ́run wa ni òun jẹ́ olọ bẹ́rù mi náà وعلمناه من لدنا علما afọ́n náà nímọ̀ kan látọ̀dọ̀ wa sẹ́ni báwọn tó lágbára ni anabi musa ṣe wàhálà kó tó dọ́dọ̀ rẹ̀ nígbà tóun àtọmọ rẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n dọ́dọ̀ rẹ̀ àwọn méjèèjì sọ pé falamma jawaza nígbà tánabi musa àtọmọ ọ̀dọ́ rẹ̀ tí wọ́n rìn tó pọ̀ làkọ́dí làkínà min safarina hada nasọ̀ba. Ah, a onye ní ẹ̀gbọ́ wàhálà pọ̀ akẹ́wọ́n náà lórí ìrìnàjò wa yìí ìyẹn ní kẹ́yìn ẹrú sí ọlọ́run ẹjẹ́ àwọn orílẹ̀-èdè wa ìjọ òlà ti ń bá wa láàyè bọ̀ àwọn èèyàn rò pé ha ah, látọ̀dọ̀ àtẹ̀tí wa bẹ̀rẹ̀ nàìjíríà gan epo ní two hundred naira rí epo ní three hundred rí mu nẹ̀ eh, ń bo àyèmáyé tó fi dìímọ̀ aláàtàmù tó ti epo tó dì ń ìṣe kankan ìṣe artificial crisis ni tó bá bùkátà láti rí pé lọ́lá tó bá ti lo òkè báyìí ń bọ̀ ni tẹ́ sọlọ́jà ni musa rò pé làkọ́dí ah, làkínná fi sàfàrínà aṣáàbù nàìjíríà náà sọ̀dà a wàhálà pọ̀tà ti kàn àìmọye wàhálà tó pamọ́pamọ́ fásitì ti rún wa ọjọ́ ọ̀la wa gan wọn ò tiẹ̀ fẹ́ já níbi ìlénú ẹ̀ ìyẹn lè ju owó epo lọ ẹ̀yẹn rúṣin ọlọ́run tàbá wà pọ̀ mbẹ́ àríṣà níbi musa alẹ́ ìsẹ̀lẹ̀m nígbà tí ó dọ́dọ̀ ibèr ẹni tó fẹ́ kọ́ máa àṣeyọrí chéǹjì lọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n sọ fún anabi ibi àná ó sọ fún kéde pé al attabi'uka ala an tu'allimani mimma ulimta rushda ó ní mo fẹ́ tẹ̀lé ọ tó tó yà wá lẹ́nu ni pé ní láti ẹ̀ àwa la dìgbò fún ara wa lálẹ́ kíni lálẹ́ níta yẹn ni fúnra náà bẹ́ẹ̀ bí mo ló túùsì pé òun fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ ti rí àyè ajá wípé àwa tá a túùsì pé ẹni tá à fẹ́ mi kí ló dé tà ní ṣe sùúrù. sọ́kìyẹ ẹ̀kọ́ àkọ́kọ́ tí kíndìn ó kọ́ anábì musa aleyhi salam ó ní wípé kọ́ọ̀là láńtẹ́sẹ̀tì àná ìyàtọ̀ bùrọ̀ ọ̀rí lè ṣe sùúrù pẹ̀lú mi o ìyẹn ní kí tó bá wọ muhammadu lọ muhammadu buhari àìsàn olóṣèlú o the rasa to wà ẹ̀yà ni wọ́n máa ń gbé nǹkan ṣe ìyẹn ní the study of foreign affairs káti wo ojú wo ni ṣẹ̀rí àti máa wo gbogbo nǹkan torí pé má fàrà ná fílíkì tàbí ní ṣẹ́yìn. òfin kẹkẹ lẹnu tẹ̀yìn ayé wa tí òjá sínú alukur'an a rí àwọn tẹ̀sẹ̀bù kúránì yẹn ń ṣe ń sá àmọ́ kan jòkó tì afala yatadabbaruna alukur'an oníṣẹ́ ẹ̀rí ni walau kana min indi ghairi Allah tó kọ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run ni kò ní máa ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ tí ń tẹ̀lé ìyẹn ni pé àwọn ọlọ́run yóò bá yóò bá mu àwọn ọmọ wa bá àtúndí wọn máa lò àfi ọjọ́ kẹwàá bá àwọn oṣù láwọn ní tẹ̀lé Kùránì mọ́bí sàdánwò fún ọlọ́run gbogbo ọmọ wa lọ́bìnrin lọ́kùnrin ṣe wọ́n lẹ́ni tó tẹ̀lé Kùránì tó tẹ̀lé súnà òṣìṣẹ́ ọlọ́run ẹ̀yin oríṣi ọlọ́run wọn bá nàbí hídìrì tó kọ́ sọ fún Mùsá nìyẹn pé ọ̀ nílé ṣe sùúrù tó bá rọrùn kí Muhammadu Buhari sọ fún ayíké yìí gbogbo wọn làwọn àgbẹ̀dà ti ń gbé bọ̀ torí bó ti ṣe rí àti mọ gbogbo ṣe ṣe Alama lam hìtìmì yìí kúbùrà ẹ lè ṣe sùúrù tàbí ṣe máa yàtọ̀ níjọ́ ní tí mo wá ọ̀tọ̀ ni bí mo ṣe wá lónìí tí mo dé yìí náà ọ̀tọ̀ ni tí ó yàtọ̀ lóòótọ́ ni kàkí ló gbé wá ń gbé mi alágbádá ló gbé dé lónìí ajẹ́ yìí pé method measure tó lóun jó mi yóò yàtọ̀ sí tòmí ẹ̀kejì ẹni bú tàná wọ́n ti graduate sí tòmí so ìyàtọ̀ máa wà ń bẹ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí náà a lè máa fi wéra wọn.

bọ́mọ òtí ẹ̀ nídìí kó lọ pati mẹ́rin ìsìn tó bá ti lé ní fóònù òtí dé pati. sẹ́yìn pé lánàá tí a máa fẹ́ nínú ilé wàhálà tí ó ṣe ó pọ̀ yóò kọ́kọ́ máa ń lẹ̀kọ́ sóni pánù díẹ̀díẹ̀ yóò wọ́n máa máa rántí máa àwùjọ jáde kò ní ìsìn rárá fún ara rẹ̀ ni ó jáde fún ara rẹ̀ ni ó sọ pé tó fẹ́ lò yóò yàtọ̀ sí tòní ọ̀tọ̀ ni tó náà tún wá rò fóun ó bá ọ̀tọ̀ ni tó bá ẹ̀yin ẹrú sin ọlọ́run bẹ́ẹ̀ sínú musa aleyhi salam gẹ́gẹ́ bí ànábì ọlọ́run ẹ̀ mọ tó náà wá lò ní wá òkè àá oògùn tá a lè lò sí gbogbo ìtẹ̀yìn ayé wa tí wàhálà bá dé báyìí kí ló rí ó ní sàtẹ̀jídù ní insha allah <laughs> ọ̀nà ti lo wọ́ọ̀dù tí mo sọ yẹn àwọn ọlọ́run òbí tí ò bá ní sùúrù ọmọ rẹ ò lè ní sùúrù àmì ìgbà ló ń lò máa ránu mọ́ torí pé àwọn kan tí ó máa ṣẹlẹ̀ òní yé káàdé pé àwọn gbogbo àná bá ń sọ pé ayé ṣe sùúrù ẹlẹ́wà ọlọ́dà aláta onírẹsì dẹ́tọ́rà rẹ̀ sì wọ́n ní oṣù rẹ̀ ṣàkóso dọ́dà mọ́ tó ti àwọn èèyàn wá bẹ́ẹ̀ sùn òní làwa náà àmọ́ tó yẹ kí gbogbo wọn sọ ká máa sọ káàkiri àwọn tí wọn ò fẹ́ jẹ́ òṣè náà máa wí bẹ́ẹ̀ tó fẹ́ jẹ́ mẹ̀kúnnù ìgbádùn wọn wá wa sọtiẹ wọn wa against the system tí o lè yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ pé n'i sọ pẹ́tẹ́ jíjù ní insha Allah sọ̀bìrà kanu ó ní rẹ Khidir pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọ̀bà mi lẹ́ni tí ó ṣe sùúrù ó ní wàlá lákà ámúra ẹ̀ yẹ kó rà rí ni ó yẹ ká fọ̀rọ̀ wa sọ̀wọ́ Buhari báyìí ọwọ́ rẹ̀ kó sí o sọ́dọ̀ ọlọ́run àwọn gbìn ẹ̀ hàdà wà ẹni ẹlẹ́ẹ̀kejì tó wí gbọmọ yẹn ìyẹn sọ́ọ̀tù sọ̀fẹ́t anabi ismail alayhi salam ó lágbára kọ kéèsì yẹn le gan ìyẹn ni pé ijọ́ ti bàbá rẹ̀ ni mo lálà wípé mo ń dú ọ tí àwọn akẹ́lẹ́ yìí lágbára pé ọmọ yìí ń pa ọ. anabi <laughs> ismail alayhi salam tó sọ ni ó ní if alumẹ tu tó bá dé pé lóòótọ́ bá ní fẹ́ǹsẹ̀ yìí ń wọ́n ẹ̀ máa ṣe kí ẹ wá yàtọ̀ ó ní ní insha Allah ma'a sabirin ó ní ọ̀pá mi bàbá mi nínú àwọn tí wọ́n ní sùúrù ó yẹ káwọn ló wà tí ó ní sùúrù tó pọ̀ ni ẹ̀yẹn ọlọ́run àlámẹ̀rí yìí dúró tuntun lórí ẹ̀ torí pé àlámẹ̀rí tó pọ̀ change bá ń sọ fún wa kò lè sàdédé in the nature of change in the life of human being. ó nídìí àwọn strategic kan tá a gbọ́dọ̀ tọ̀ lórí ẹ̀ àkọ́kọ́ ni wípé a fẹ́ ṣàtúnṣe nǹkan kan ó lè ní ìdíkó ní í ṣe pẹ̀lú foundation owó ó lè fẹ́ bá affect foundation àwọn òpó ìpìlẹ̀ tá a mọ̀ kan ibi tá a rò pé nǹkan ó dé sí á abẹ̀rẹ̀ abẹ́ renovate ilé yìí ni o àwọn àmọ̀tẹ́ ọ̀nà á ní láti yọ àwọn pílà yìí á ní láti rúlọ̀ àwọn pílà kan láti foundation àmọ̀tẹ́ ó tó bá àwọn ó díẹ̀ náà láàárọ̀ bọ́ọ̀rọ̀ wa ti gbọ́dọ̀ rí nìyẹn ẹni bá tẹ̀ wájú pẹ̀lú ọ̀rọ̀ ànábì Musa àti Khidir yóò rí pé bó ti ṣẹlẹ̀ nìyẹn torí pé gbàrà tí Khidir gbà pé bá tẹ̀lé mi ó rí yẹn ṣe wàhálà ẹ̀dá gbọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ falamma rakiba fi safina Allah <laughs> àìdí ìlọ́dún kan àìdí ìtẹ̀sẹ̀ bodò kí ni ọ̀nì ti ń fà á àwọn yẹn ní orí lọ́dún kẹ̀kẹ́ lóbi ti mu ní ẹ̀ aláìní kan sí wa àwọn àtọ́jọ́ pé abẹ́ múra àtinú bàjẹ́ àwọn ó ní kí ni fọlọ́mà rọ́ọ̀kì bá ti sẹ̀fì nàìjí nígbà táwọn ẹni Musa àti Khidir tí wọ́n gbé ọkọ̀ kí lọ́mà tí Khidir ṣe ó kà mọ́ àáké ni ní bá ń la ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan alẹ́bi <laughs> Musa pé ó fi gbé ta ó ti gbàgbé pé àdéhùn tá a dìjọ ní polówó orílẹ̀-èdè ni pé ẹni tí mo ní màá tẹ̀lé ni ó ní à ọ́ kún ọkọ̀ yìí ọ fẹ́ kí gbogbo àwa tá a wà ń bẹ̀rù ṣe kí ni kátẹ́rì Ah, eléyìí tó ń ṣe yìí ó burú ṣe mọ̀ pé ìyẹn ni pé buhari ò tí ìwé ìpín ó sọ pé ẹ jẹ́ ká ti clear asset wa allah bí wàá gbogbo ẹni tó bá àjọkọ̀ yìí o a ara wa that's it problem wa dé àìsí ìfún bẹ́ẹ̀ bàbá kẹ́kọ̀ọ́ lẹ̀ lórí omi báyìí ń fi máa nà o. Eh? ó bá rọ́mọ ọkùnrin kan fọkọ̀tàlà wú ó kàn mú dání ló bá ní kí ni ló bá dé lọ́rùn àdébí musa kò kà àìmọ̀ lélẹ́yìí o ìyẹn ní kí àìsí ìrí ń pín in kí la ti ìrí sọ̀rọ̀ wípé ẹni tí ó ṣẹ̀ tó máa ń ṣèkì rẹ̀ báyìí tó ti yé ẹni tó ṣẹ̀ kí lè rò pé ó ṣẹlẹ̀ yóò sì tàìtì wọ́n àwọn ẹgbẹ́ rí nìyẹn torí pé change ló fẹ́ kí musa sọ ó ní àkọ́tẹ́tà nẹ́fẹ̀m bìgẹ́rì nẹ́fẹ̀m làkọ̀dìjì tàṣẹ́ án nùkìrà ọ̀fẹ́ ẹni tí ó pààyàn lọ́fẹ́ pààyàn fẹ́ẹ̀mà bá àwọn ẹsẹ̀ bẹ́ẹ̀ ni bá ju mẹ́ṣọ̀ kankanlẹ̀ òfin ọlọ́yin mọ̀ báyìí ni yóò ju kalẹ̀ so gbogbo kálukú wa kékeré ni àwọn àrí fẹ́ẹ̀sì ara wa ṣiṣẹ́ wọn wà nọ́mà ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn tó pè padà yìí pé when we are talking in the nation of change inú sẹ́ni ayé ọmọ nìyẹn a bùkátà láti build the nations. sọ́tiẹ́ ìgbà táwọn méjèèjì rìn wọ́n wọnú ìlú kan ìsàtọ́ àmọ́ àlùhà fàábàwọ̀ ayùdọ̀ yìí fún ùmẹ̀ kàmájà àti Qur'an wọ́n ní ẹ̀yin aráàlú yìí ẹ̀ gbà wá lẹ́nìjọ àwọn aráàlú nínú lábọ́ wo àwọn òbáyé lálejò ẹ máa lọ́wọ́ àmọ́ ẹni tó fẹ́ change inú tẹ̀lé ayé rẹ̀ tí ayé wò bá wọn báwọn kan bá bá wa sí àmọ́ ẹkún wọn mára ni ìwọ fìyẹn lẹ́ kíndìnrín wa sọ fún musa pé ilé yìí á bá wọn mọ ilé tó fẹ́ wó yìí á bá wọn mọ torí pé tá a bá ti mọ eléyìí tó ti yé pé ọmọ a ti gbàgbé wípé nínú àṣẹ òfin ti ń bẹ láàrin olórí àtọmọ ẹ̀yìn ká tẹ̀lé àti tó bá lè àwọn yẹn wá ń sọ̀sọ̀ kú tí ń bèrè pé bó bàbá wa ń kó wa lọ gan láró àìsè bẹ́ẹ̀ àtọ́ àtúfin màrú àmọ́ tẹ̀lé bẹ́ẹ̀ lọ́mọ ọmọ yìí challenge bàbá pé bàbá ẹ̀ ti ṣe so yóò ṣe láti ọlọ́wọ́ musa wa ń sọ fún ọ̀gá rẹ̀ aṣáájú rẹ̀ pé tó bá ti wá rí bá ń tó bá lè <laughs> àwọn tó ń ma bọ́jẹ̀tì máa gbowó bankọ́ á sì gbowó bankọ́ owó bá à nà tá àmọ́ ọmọ yín náà nà nù ẹ̀ owó ìlú wa ni àbàrà wò a sì wá gbowó lórí ẹ̀ á máa ṣe nǹkan torí ìtọ́lọ́hún àtòrí àǹfààní kan tí ó ti bẹ̀ jáde ni tó ti yé ibi tá a ti dúró ní insha Allah salatu wa salam ó ní kọ́mẹ̀tì lórí kéèsì yẹn ẹ̀ kọ́mẹ̀tì òṣìṣẹ́ ọlọ́run ó ní làwùdíktù ó ní ha ó sì wù mí o làwùkẹ́ẹ̀nà áhì Musa sọ̀bàrà tó bá jẹ́ pé ànábì wa Musa ọmọ ìyá mi Musa bá lè ṣe sùúrù ni ju bó ṣe ṣe ń lọ ni tó ti yẹ tó bá dé kọ́nà ó sọ tó wà lẹ́yìn gbogbo tí Kídírì yẹn ṣe ó ní ìbárẹ́ ìmọ̀ tó pọ̀ ìyẹn ní pé ọmọ orílẹ̀-èdè yìí tá a bá lè ṣe sùúrù tí ó pọ̀ á yóò bá ní bí ojú bá ṣe sùúrù yóò lè kí yóò rí mu <laughs> àìsí rí ń pè àwọn táyà máa kí táyà máa ṣàdúrà fún lágbo léwu sọ́tìlẹ̀ ẹ̀rí wọn èpè lẹ́kọ̀ọ́kọ́ máa ṣe fún wọn. Ah, kíní ka ọ̀mbrẹ́là àwọn ẹ̀sìn mọ̀kẹ́ eléyìí ṣe ọ̀mbrẹ́là gangan eléyìí kíṣe kíní. tó yẹ ni pé a máa rí àwọn tá a pè lọ́rẹ̀ lánàá àwọn ni wọ́n bá àwùjọ yìí jẹ́ ẹni sẹ́tọ̀ ni àṣọ pé sẹ́tọ̀ kan àwọn tá a rò pọ́jà lè ṣe olórí ìgbìmọ̀ kan olórí àkóso kan àwárí pé ha àti wọn ń pa wá ni ó yẹ ká ṣe sùúrù káwọn bó lọ ọ̀rọ̀ yẹn gòkè dá sí i ẹja jó máa lò lọ káwọn máa tùbẹ́ lọ́n tẹ́lẹ̀ ìyẹn ni pé ní insha Allah mina sọ̀dìrì ọlọ́wọ́ mọ́tà wá sínú ní ẹ̀yin arúgbó ọlọ́wọ́ bá tó ẹ̀ ṣe wọlé rájà ọdẹ́kùtà ó ti ń tóbi ọdún bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn náà sìn àdúgbò lọ́dọ̀ ọlọ́ọ̀bà dẹ́dà tó ti ń gbogbo máa sẹ́wà kó sẹ́wà ni o ناصر الحق bi lahaki ẹni tí ó máa rò lọ́dọ̀ lọ́wọ́ pẹ̀lú òdòdó látọ̀dọ̀ ọlọ́ọ̀bá dẹ́dà ẹni tí ó sì ní fẹ́ ti gbogbo àwọn ẹrú rẹ̀ sínú wàhálà ọlọ́run má ti ní sínú àwọn tí ó máa fẹ́ rú sínú wàhálà ọlọ́run ẹni tí ó máa pa àwọn èèyàn mí ní ibadatul khalqi ila ibadatul khalqi ẹni tí ó máa pèèyàn lọ kúrò níbi ìjọsìn fún ẹrú lọ síbi kí ni ìjọsìn fún ọba tó dá ẹrú ń tẹ́rú gbọ́dọ̀ kéèyàn má lè sọ ohun tó yẹ káwọn èèyàn sọ fáwọn èèyàn nípa ọ̀rọ̀ ìjọsìn pé ẹ̀sùn ah, wa ni káwọn èèyàn má jọsìn ṣáàrù lọ́jà oṣù kan tó gbajúmọ̀ ni gbogbo ara wọn náà mú ọkọ tí wọ́n máa pè lánàá oṣù kínní oṣù àwẹ̀ arúgbó síbẹ̀ wà nínú. ọdún tó lànà bí wọn pẹ́ṣẹ̀ yẹn náà kí ló lùkọ́ sọ fún wa ní sókí ẹjọ́ lọ Suratul Baqara kí ló wí fún wa ó ní tí wọ́n rò pé àwọn ò fẹ́ gbáwẹ̀ àmọ́ wọ́n lè fún yẹn lóúnjẹ ẹjẹ́ wọn fún yẹn lóúnjẹ. Tarjuman al-Quran the translator of the Holy Quran who is that Ibn Abbas Abdullah Abbas ó ní ayé yẹn gairu mansuha aw laysa bi mansuha it's not an abrogated part ó ní ayé yẹn ṣiṣẹ́ ó ní torí pé ayé yẹn ti ń bá wí ni pé àwọn arúgbó tí wọn ò lè gbààwẹ̀ kí wọ́n máa ṣe kí ni kí wọ́n máa fún àwọn èèyàn lóúnjẹ àtàwọn tí wọ́n lóyún àtàwọn tí wọ́n ń fọmọ lọ́yọ̀ lọ́wọ́ ó ló bá yẹn apply sí nìyẹn ìyẹn ni pé tó bá dẹ́pẹ́ lùkọ́ àti máa sọ pé àwẹ̀ Ramadan ọ̀ràn yẹn ó ní ká rúgbó má gbà á àwa àpapáwẹ̀ kan làwẹ̀ kíni àwẹ̀ arúgbó àjọ wí pé àtàná kùdù fi àyà ti ń mọ̀ lọ́à this is a contradiction in sharia of sharia Islam kí ó dẹ̀ yẹ kó lè ṣẹlẹ̀ naam ṣẹ́rù Rajab gbogbo oṣù tó kù ó wà nú àwọn oṣù mẹ́rin bá torí kíni oṣù àbẹ̀wọ̀ إن عدة إن عدة الشهور عند الله اثنا عشر شهرا من خلق الله السماوات والأرض منهن أربعة شهور قل مالك بأنه أبيو ذو القعدة ذو الحجة محرم ورجب rọ́jàbù náà wà bẹ́ẹ̀ kò sí yàtọ̀ rárá ní oṣù yẹn àmọ́ báwo ní oṣù rọ́jàbù bí oṣù kínní bí àwọn oṣù àbẹ̀wọ̀ tó kù ní gbàǹjọ́ monday gbàǹjọ́ kínní thursday gbàjọ́ mẹ́ta tí ó sì pamọ́ pé àyàmù bí bọ̀ yẹn gbàjọ́ yẹn lẹ́yìn yẹn láàárọ̀ àsọ̀kàárọ̀ a tún jòkó bì kan ọ̀tọ̀ ní tí mo lọ gbà ẹni yẹn sọ pé ah, ìmọ̀ mẹ́ta kò rájà bùdí mélòó lónìí sẹ́yìn báwọn ni wọ́n máa bí àwọn tí àwọn ọlọ́mọ kéwù pé bùdí mélòó lónìí ó ha ọmọ sàtẹ̀ sànù ní nípìn àkọ́kọ́ òun bà kan láàrin òun bà kan nígbẹ̀yìn ànábì òwì bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ fún foundation táwọn fún lórí ìjọsìn gbogbo tá a bá as ibada a worship in sharia Islam we need a two conditions the first condition aliwula anya amúra Allah ta'ala ọlọ́run gbọ́dọ̀ pàṣẹ pé ẹ ṣe ó lè dá o bá abẹ́ súnmọ́ náà tí ò bá ti pàṣẹ anya kú a gbọ́dọ̀ fi kọ́sẹ̀ ta ní òṣìṣẹ́ ọlọ́run tó òṣìṣẹ́ ọlọ́run ṣe òṣìṣẹ́ ọlọ́run ṣe wọ́n lọ́n yá múlùbí bẹ́ẹ̀ ni ò pa láti pé ẹgbàgbàwẹ̀ kan ẹgbà mẹ́rin ẹgbà márùn kò sọ fún wa tẹ ẹgbà nu rajab ó ní wọn gbàwẹ̀ wọ́n bí wọ́n bí sàbẹ̀ kan ó bí anas nípa àwẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ó ló máa ń gbàwẹ̀ títí tá a sọ pé òní ṣe kíni àbí òní sínú ó ló máa ìyẹn ni pé bó ṣe máa ń gbà ìyẹn ni pé àwọn sàbí wọ́n jẹ sẹ́ẹ̀tì bá anabi ṣe máa ń gbà rẹ̀ ẹ mọ̀jẹ̀ àkọlẹ̀ anabi ò ń gbà wẹ̀ ká àdáyẹrí nígbà sọ́gàn nìyẹn kì í ṣe pé yòó lè gbà wẹ́nu rájà má wàá tún rò pé oore kan bẹ́ẹ̀ fún wa torí pé mẹ̀nà àmìlà àmìlà laysa alayhi amruna fahuwa rad gbogbo ẹni bá ti sẹ́ kan tí ò bá ti àwọn ọlọ́run ìtumọ̀ ni pé bọ́lọ̀ ò pàṣẹ rẹ̀ tánàbí ò ṣe é fàáwù àrọ̀dùn tó bá lọ fóun lẹ́sàn kan kò lẹ́sàn kan tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́ọ̀bà dẹ́ra. nígbẹ̀yìn kápára sórí tẹ́ẹ̀tì àdìsí kan wà báwa báwa ó kàkiri láti di ẹjọ́ ni wọ́n ti ń kà á. ó ní kékeré wọ́n ní àrọ́jà ṣàrùlọ́ wọ̀ṣàdá àrọ́jà ṣàrùlọ́ wọ̀ṣàdá ṣàrí wọ̀rọ̀mọ̀mọ́ ṣàrùlọ́ mẹ́tì hàádìlà àdìs àdìs tí wọ́n sọ yìí lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọ́ọ́ the narration the compilation wọ́n sọ fún wa wípé there is no any authentic hadith related to whom to the sharon roger kò tí ẹ̀ sí ààrí tó jìn gbogbo hadith tí wọ́n sọ fún wa pátápátá wọ́n nígbà yìí fìdí dà ní very very weak hadith tó jẹ́ wípé àti ẹ̀rí nǹkan kan tá a lè fi elevate ẹ̀ tí ó fi lọ síbi kíni tó lọ síbi good àbí fear kò tí ẹ̀ sí. ṣèyẹrù sí ọlọ́run ẹ̀ má jà bá àwọn arúgbó wa láàmú ẹ̀ já pìtì àwọn arúgbó wa fún bí a ti bá tiẹ̀ jẹun díẹ̀ díẹ̀ lọ́dún yìí tẹ jẹun díẹ̀ ní oṣù yìí bóyá tí làbàdà làbà dé ẹ lè ṣe kíni ẹ lè gbà níwọ̀nba ẹ̀hẹ́n ẹ má dáhùn yóò tó kó wa jọ pé àdúrà kan wà ní oṣù Rajab sọláàtù rọjàbíyà wà wọn iṣẹ́ púpọ̀ lọ́dọ̀ wa mí ni sọláàtù kí ló pé rọjàbíyà táwọn àfa bá jẹun tí wọn bá fẹ́ jẹun yìí omi kìí dábàá fún wọn lóúnjẹ àfa ó dà kó oúnjẹ tó ní máa gbé wá ti fẹ́ sàn àbí á tún gbé mi wá ẹnbílòpù tá a máa fún yín lóṣooṣù á tún mú mi wá ìyẹn òmí ìkẹ́kẹ́ àwọn afọ àmọ́ ìwà ṣiṣẹ́ tí ò yẹ ká ṣe ẹni ìsìn àwọn àṣàyà sí fifty three nígbà tí nígbà tí rájà bá di thirteen ni wà máa ń yẹ fẹ́rì alàlá ìlìkẹ́sìgbà eléyìí ń sàdápa ọ̀rọ̀ láti jẹun mọ́nà tí ò bẹ̀yẹ. abẹ náà lọ́mọ sàyọ̀ ní wa ṣàbáàmù tí ó sojú wa wá jẹ́ kí ramadan ò bá a láyé àti láyé wa wá kà wá sínú ẹni tí ó gbà ọlá ìpè méjì ọlọ́run subahana kalabi alhamdulilayi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kum ila salatikum.